إنها بجلالها الآية شيعا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وما فإن خير كلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم أشار الهمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه لني الله سبحانه وتعالى àti tọ́rọ kẹ́gẹ̀ fún agbá a bẹ̀rẹ̀ rẹ̀ láti bí tí a bá dé ní èyí tí a ṣe káì ní ìjọ Allah subhanahu wa ta'ala tí ń sọ fún àti fala tahsabanna Allaha mukhlifa wa'dahu فأعوذ بالله من الشيطان ولا تحسبن الله مخلف وعده رسله إن الله عزيز انتقام يوم تبدل الأرض غير الأرض والسماء Allah subhanahu wa ta'ala wọ́n sọ pé fala tahsabanna Allaha mukhlifa wa'dihi rusulah ọlọ́run ni ẹ má ṣe lérò wípé àdéhùn tí òun bá àwọn òjíṣẹ́ òun ṣe òun wà yapa rẹ̀ inna Allaha azizun zuntuqam azizun ya'izzu al-mu'minin ya'izzu awliya zuntuqam yantaqimu ala adaihi Allah subhanahu wa ta'ala ó ní ẹmẹ́ṣe lérò pé òun o wọ́n yà pàdé tó ń bá wọn ṣe òun àríl òun ó gbéga òun ó gbé yìí fún gbogbo àwọn ẹni tí ó bá ṣètò wọn tó jẹ́ ọ̀rẹ́ wọn tó káyàdá wọn tó ṣe dáadáa bákan òun ló òun ó gbẹ̀san lára gbogbo àwọn ọ̀tá àwọn ọ̀tẹ́ẹ̀sìn tí wọn ò ṣe dáadáa eléyìí Allah subhanahu wa ta'ala ó ti wá lérí rẹ̀ wọ́n sára ike يوم تبدل الأرض غير الأرض والسماوات يوم تبدل الأرض غير الأرض والسماوات wa ta'ala ó ní alkiyama yẹn yawma tubaddalu al-ard àwa á kíǹgì ilẹ̀ yìí kódà ghayra al-ard kéfè lẹ́fẹ́ ti mọ̀ yẹn ni gbogbo yóò dúó sí tẹbàdíwájú ọlọ́run ọba ọlọ́run wá ní wàsàmàwà ní tí mo ṣe fúnlẹ̀ ẹ̀nà ní ṣe fún sánmà sánmà tẹ́ ń wò yìí kọ́ ní sánmà tàlkìyàmà a ilẹ̀ a change sánmà ọlọ́ni yàwùmọ̀ tó bá dàlù l'áàrùdù wọ́yọ̀rọ̀ l'áàrùdù yàwùmọ̀ tó bá dàlù l'áàrùdù wọ́yọ̀rọ̀ l'áàrùdù wọ́n sẹ́mà Ajárọ̀lẹ̀ kìí ṣe lẹ̀ tí ẹ̀rìn láyé yìí, ìgbà tí àwọn onímọ̀ ogbà wá látọ̀dọ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam kábàtà fi sahih ọlálàáfẹ́ ẹnu Sahih Bukhari Sahih Muslim a ike òjísẹ́lá Muhammad gẹ́gẹ́ bí wọ́n ti gbà wá látọ̀dọ̀ Sahal ibn Sa'ad ó ní Rasulullah sallallahu alaihi wasallam يحشر الناس يحشر الناس يوم القيامة على أرض بيضاء عفراء كقرصة كقرصة النقي كقرصة النقي ليس فيها معلم لأحد ليس فيها معلم لأرض ليس فيها معلم لأحد نعم أني يوم يحشر yawma yushar aw yushar an-nas yawm al-qiyamah anibi muhammad sallallahu alaihi wasallam oni wọ́n kó àwọn èèyàn jọ tó bá jọ min al-qiyamah eh ìgbà tí a bá kó wọn jọ ní ibo wọ́n kó wọn jọ ala ardin bayda in afra wọ́n kó wọn jọ sí àyè kan àyèwò orílẹ̀ kan bayda tó máa tó funfun funfun rẹ̀ yẹn ní àfúrọ́ ó wá ń lọ bí red bígbà tí nǹkan tó red tó light àti àwọ̀ red ó dà papọ̀ mọ́ white bí ilẹ̀ yóò ṣe rí nìyẹn náà sáàn bónú sáàdì wọ́n lóhun lọ sọ ọ̀rọ̀ yìí àdísì iná ń pè ní mudarraj ọ̀rọ̀ wo ọ̀rọ̀ tó parí ìpé ilé ìsàfíà ma'alam le'ahad kò ní sí àmì kan fẹ́nìkan ní jọ́nà lọ́wọ́n pé a ah, ẹwà fi mọ̀ pé lágbájá òun ló ní àmì yìí nígbàtí ẹ̀rẹ́sẹ̀ kó àwọn èèyàn jọ eléyìí ni nǹkan tí sáàdì sáàdì tó ṣe lálàyé nígbẹ̀dẹ̀ ìgbà ọkàn igbé àníbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n fi àwọn kan tí wọ́n dẹ̀ fáwọn o ẹ́ wọn ò dára ń bẹ̀rẹ̀ wọn ò dára ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọn ọ̀tẹ̀jẹ́ ilẹ̀ ń Allah subhanahu wa تفجعني مسيني يوم تبدل الأرض غير الأرض والسماوات يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار آه إليه نكتي أمو نمي tí wọ́n sọ lórí ẹ̀ òun náà ni pé nígbàtí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala bá kọ́kọ́ wájọ́ tó máa gbá àwọn èèyàn jọ kìí ṣe ilẹ̀ yìí òun ni Allah subhanahu ni ó lò láti fi lè kó àwọn èèyàn jọ níbo ni àwọn ilẹ̀ yọ ní jọ́nà lọ́rùn والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه الله سبحانه وتعالى ó ní gbogbo ilẹ̀ pátá mọ̀kùbùdọ́ tún yóò àdìmọ́wọ́ kan àdìmọ́wọ́ ta ni mọ̀kùbùdọ́ tó hú yọ́ mọ̀ tẹ̀yà ní tí Allah subhanahu wa ta'ala tọ́kàn fi sọ́wọ́ ni subhanallah ẹ wo bí ilẹ̀ iṣẹ́ tó ilẹ̀ tẹ́lì kan ò ní tán wọ́n pẹ́ àtìrìn ah, ilẹ̀ tán torí pé tó bá ní èyí tó ṣe rìn tán á tún sọ pé omi yẹn mú lọ́wà orí ilẹ̀ náà ni náà ilẹ̀ ní bó ṣe fẹ̀ tó mú tọ́lọ́ sọ pé àwa alam naj'al al-ardha kifata ahya'an wa amwata ibi tó ko de ni e o beyin pọ̀ tó sawa ka ṣe ni kifata in to aya an wa amwata nu nu nu tó yín ma ibi nǹkan tí ó so mi ti yín gbogbo wa tó yẹ pé tí a bá ń lò lọ àní lóótán ẹ́ ilẹ̀ tó yẹ kó wò lè tó wá tó kọ́ kò sí space ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ti tán o ti wọ pa ìgbogbo ẹ̀ ti tán ọlọ́run sí bóun ṣe ṣe òun ṣe ní tí ó tó ẹ̀yìn àtòkù ni àtàyé inú yín àtòkù ní ilẹ̀ òtò yín ọlọ́run ọba lásán àtàlá ni bó wá ilẹ̀ ṣe wá tó yẹn lọ́gbọ̀dọ́ tó hú yá ọmọ alùkẹ̀yàmù àdìmọ́wọ́ ọlọ́run ọba ni tó bá jọ́gbìn alùkẹ̀yàmù ẹ̀wọ̀n kan ọlọ́ni wọ́n sàmàwà tó mọ̀kòwì yá tó bí ẹ̀mí ni àwọn sọ́mà yẹn ní ní ẹ̀rí ọwọ́ ọ̀tún ọlọ́run ọba lọ́lọ́run kan kó sí gbígbà tí ẹ bá fóòdì pépà rẹ̀ Allahu Akbar pé laysa kamithlihi shay'un wa huwa Allahu subhanahu sẹ̀mí olùbàṣír ọba tó ń gbọ́ ni ọba tó dẹ̀ ń rí ni rírí rí ọjọ́ tẹ̀dá kan bẹ́ẹ̀ náà ni gbígbọ́ rí ọjọ́ tẹ̀dá kan ìyẹn ni ẹ̀dá gbọ́dọ̀ fi lọ́mọ wá rẹ̀ Allah subhanahu wa ta'ala ó sọ pé ni sánmà yìí ajárọ̀ وبرزوا لله الواحد القهار أني وبرزوا لله الواحد القهار ọni gbogbo yín ẹgbẹ́ ti túyẹyá túyáyà ní tẹ́ tú jáde kónú sàárè yìí tẹ́lọ bá Allah subhanahu wa ta'ala ẹyọ kan ṣoṣo tí ò ní pé méjì kò ní àsístáǹsì bẹ́ẹ̀ ni ò ní amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó wà sọ pé tọ́ bóò ní ká ti ṣe léyìí kò sí fún ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala alkohar ọba kayakaya Allah subhanahu wa ta'ala tító bí ẹ ọba yìí òun ni gbogbo yíò lọ́ba tó bá jọ́gbìn àtẹ́yàmù bákan náà ọlálàáfíà nínú sọ̀rọ̀ muslim ní èyí tí a yahudi kan ẹ̀rí gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn sọ̀háàbá dìdíwánù láàrin àjìnàyìn wọ́n pè ní tauban maula rasulullah sallallahu alaihi wasallam ó sọ báyìí pé ó ní yẹ̀wúdí kan lọ́wọ́ bá ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tó wá bá ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí ó wá béèrè àwọn béèrè kan ní ọ̀dọ̀ rẹ̀ ó ní fàjáà hibrun min ahbari yahud ọ̀kan náà àwọn tí wọ́n tẹ̀ ń ṣe táwọn láwọn nímọ̀ nípa ẹ̀sìn yahudi ni faqal assalamu alayka ya Muhammad ọwá ní salamu alayka ya Muhammad ìkí ọlọ́run kọmọ bá ẹ̀rẹ̀ Muhammad a Sauban maula rasul sallallahu alaihi wasallam ó ní bẹ́ẹ̀dẹ̀ ni kuntum qa'iman inda rasul sallallahu alaihi wasallam ìlú tó síwájú ànábì ni bó ṣe wá sọ̀rọ̀ yẹn fàdàfàtùhù ẹ́ ǹdáfàtẹ́n káàdà yásọ̀rà ó ní mo tí ní títì kan tó fẹ́ lè ṣubú lulẹ̀ fọ̀kọ́ọ̀lẹ̀ ọwọ́ sọ báyìí pé a máa kí ló dé tó fi tì mí yẹ́rẹ́ sọ̀bẹ́n tí bí mo lẹ́ni tí mo bá sọ̀rọ̀ náà ó ní mo wá sọ fún pé kí ló dé tí wọ́n sọ pé yá Rasulullah tó ń sọ pé Muhammad yahudi wá sọ́rọ̀ pé إنما نلعبه باسمه الذي سماه به أهله ó ní èmi pè lókọ táwọn fámílì ẹ̀ fi ń pè ní ó kọ táwọn èèyàn rẹ̀ sọmọ mo pé òun òjíṣẹ́ ọlọ́run ọba tí èso ní wàhálà kìí so ní jàgídíjàgan ẹlẹ́kọ̀ọ́ ọwá sọ báyìí pé Muhammad fámílì mi sọ mí lóòtọ́ Yẹ̀húdí wá sọ ọwá jábá ní bèèrè lọ́wọ́ rẹ̀ Nàán. Ẹni ayàmfáwùkà ṣe òní in àdẹ́sùk. Ayàmfáwùkà ṣe òní in àdẹ́sùk. Ó ní ṣe tí ń bá bọ́ sọ̀rọ̀ kan tí ó ṣe ọlá ń fà ní torípò sọ wá bèèrè bèèrè lọ́wọ́ mi tí ń bá wá sọ fún ọ ṣe yóò ṣe wọ yẹ̀wúdí yìí láǹfààní náà yẹ̀wúdí sọ́bàrì ó ní ṣe bí ebí tí mo ní èkí ń gbọ́rọ̀ náà ní mọ̀ gbọ́ tí bá dẹ̀ fi gbọ́ tán ń ronú sí tó wáyé tí mo lè mú lò ní ní àmúlò ń gbà wọn àmọ́ sọ pé ṣe yóò ṣe mí láǹfààní jẹ́ ń gbọ́ náà نعم فسكت رسول الله صلى الله عليه وسلم بعود معه فقال ó wá mú jìkan lọ báyìí ànábì wá ń rìn ó sọ báyìí pé máa béèrè tó bá wọ̀ yàwójú sọ báyìí fún pé ah, ṣe bí ń bẹnu tíra yín ipe yawma tubaddalu al-ardu ghayra al-ardu ipe ìjọ́ta change ilẹ̀ yàtọ̀ fúnlẹ̀ ta ń lò yìí What wọ́n sàmà wà bẹ́ẹ̀ ni wọ́n ṣe jí sẹ́mà àìnà náà tó bá dìgbà wọn èrò òjíṣẹ́ ọlọ́run níbo làwọn èèyàn wà lọ wà ń gbà wọn òjíṣẹ́ ọlọ́run sọ wá pé ah, wọ́n lọ wà ní ibì kan tó yẹ pé inú òkùnkùn ni wọ́n wà àyè kan tẹ́ pé inú òkùnkùn yóò wà láì ìjọ pé yóò ti dé afárá sírọ́tì kò ní ti dá afárá sírọ́tì àmọ́ inú òkùnkùn lọ́lọ́run kò wọ́n sí ń bẹ̀ ń jọ́nà lọ́run nàán ọwọ́ sọ báyìí tàbí tí ó afárá sí wípé dẹ̀ndẹ̀wùrẹ̀ elétekéte ẹnìkan ó gba ìsìlámù ní fátí mọ́kà yíò Muawiya bun Abi Sufyan lọ́jọ́lá àìyàn kọ́lọ̀bà kọjọ kọba yọ ní tiwọn wà bọ́ọ̀mù kọ́lọ̀bà kó tó jọ kó tó bá ṣàlékùn yọnu rẹ̀ fún ẹ́ àwọn ẹni yìí àwọn tí wọ́n kọ̀ gbà fara sírọ́ tí wà ní jẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam tó fi dá lóhùn ìpè fukọ̀rọ̀ wùlì muhajirin àwọn tẹ́yìn àwọn èèyàn wọn kò gafara sí rọ́jù sọ̀fánàlá tàbí yẹ̀wùdí tó wá sọ báyìí pé kí ni nǹkan tí wọ́n kọ fún ẹ̀tẹ́ bá kọ́ wà ìjẹ́nà pé gífìtì ní ọ̀yẹ́ máa ìjẹ́nà ọ̀yá ẹ̀kọ́kọ́ gbà ẹ̀rọ pé táwọn èèyàn bá dé rí jòkó kan wọ́n lè kọ́ fún ọ níbi snaisi kan pé ọyẹ pápánu ní ẹsà gbélé ìṣọwọ́ náà nǹkan gidi ń bọ̀ wá ẹ̀kàn kọ́ gbélé ìṣọwọ́ náà kí ni wọ́n kọ fún wa àníbi sọ́ra pé ẹ̀ kábàdì ló fẹ́ wọ́n ní èyí tó lékún àwọn ètè tí ẹ̀dọ̀ ẹja ẹja náà gẹ́sí mẹ́nu ríwáyà ní òun ni ó fún àwọn tó bá wà àlìjẹ́nà náà nǹkan tó kọ fún wọn ni ẹ wà ó tó aṣọ báyìí nígbà tí ẹ bá fún ẹ láwọn nǹkan yẹn wọ́n jẹ lé náà àníbí wa ينهر لهم ثمور الجنة الذي كان يأكل من أطرافها. ẹ̀rí wọ́n lọ pa màlúù fún wa màlúù àlìjẹ́nà ẹ̀rí tí ọjọ́ ti wá láyé níbà ẹ̀ òun ni wọ́n pa fún ọmọ àlìjẹ́nà pé ọya ìgbádùn dé ọbẹ̀ rẹ̀ wá sí. ọ̀dọ̀ tó sọ oúnjẹ tí Àníbi ọ̀sọ̀ báyìí. Ó ní odò kan tí a ń pè ní Sẹ́lsàbílá, èyí tí Allah Subhanahu wa ta'ala tó ròyìn nínú Suratul Insan tó ní Yusqawna fiha ka'san kana. Nìzájúwà Zanjabila, àìnà fiha Sẹ́sàmà Sẹ́lsàbílá. Òun ní ẹ̀rí tó yẹ pé akérèmọdò, odò tó yẹ pé ó dùn tí ń bá ń lọ lọ́nà fún yóò máa lọ easily láì ní fa ìnira bí sí léwo olè ma èyí tí mú yóò gbádùn taste ẹ̀ òun náà ni àìnà fi ha sọ́sàbílà odò kan tí ń bẹ láti jẹ́ náà ni tẹ̀yùskọ́ọ̀nà fi ha kásán àwọn ive àwọn cups ni wọ́n fi fún wọn ní omi ìyẹmú jọ́nà lọ́rùn ọlọ́wọ́n ní pé mìzájú ha zanjabila o taste ẹ̀ ní nǹkan tí wọ́n bígbà tí wọ́n mí sí omi yẹn ni pẹ̀lú zanjabila bígbà tó tẹ́mù pé tẹ́ bá mọ àwọn nǹkan aládùdùn mi yóò mọ̀ sí bí ẹni ta lẹ́nu ẹ máa tó wá gbádùn títa yẹn lọ́tọ̀ ẹ̀ tó parí ẹni pé odò kan bẹ́ẹ̀bẹ̀ o tí wọ́n pè ní sálsàbílà sálsàbílà ní kí ló wá jẹ́ fi sọ́n sálsàbílà nítorí kó mi yẹn ó dùn ní múmu náà máa sọ nígbàtí àníbi ìdá lóhun ilé ìtàn á ó ní sọ̀dáta òdodo lọ sọ rẹ̀ òjíṣẹ́ ọlọ́run قال وكدت أسألك عن شيء لا يعلمه أحد من أهل الأرض إلا نبي أو رجل أو رجلان. Ah, ìbéèrè tó fẹ́ bí ọ yìí ìbéèrè tó ó le púpọ̀ sẹ́ni kó lè mọ àfàwọn níbi ọlọ́run àbẹ́yàn kan sẹ́yìn méjì ni ọkàn mọ́ lérí láyé so ọya. ọ̀rọ̀ Ah, àníbíwá sọ báyìí. Ah, ṣe ń bá sọ fún ọ tí ó sì ọ láǹfààní ìwò èrújí tó ní ọfẹ́ bèèrè bèèrè àti àníbì lórí ìjọ olóhùn yìí tí ó sì ọ láǹfààní tí ń bá sọ fún ọ yẹ̀údí ẹ̀dà lóhùn ó lé tí mo fi ń gbọ́ ẹ̀ tí bá gbọ́ tán níwà mọ̀ bẹ̀rẹ̀ sí mi láǹfààní àbí sí mi láǹfààní níwà ronú sí i ọya àníbì wa sọ́rọ̀ yìí ọwà yìí náà jíkù àtàrí àárín ìwọ́lẹ̀ yẹ̀údí yẹn sọ pé mo wá bọ̀ láti bèèrè ń ta ọmọ ẹ̀ àníbì wa sọ́rọ̀ yìí pé ok wà máa ń àti àtọ̀ فعلى مني الرجل مني ọkùnrin yẹ bèèrè lọ́wọ́ rẹ̀ pé ń bẹ̀rẹ̀ àwọn ìgbà ní tó lámẹ́lẹ̀ pé ní wọ́n fẹ́ bèèrè lọ́wọ́ rẹ̀ yìí bóò ní ọkùnrin ṣe máa ń wáyé tọmọdọkùnrin bóò ní ṣe ma di obìnrin kò sẹ́nìkan tí ó àfi ànẹ́bí ọlọ́run àtúnfi àwọn èèyàn péréte lórílẹ̀ náà ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ó wájú yé pé omi ọkùnrin o abuyad haigoliru funfun ní amuchik ẹwà tóbìnrin ó yẹ́lò omi tí ma ń di ọmọ àtọ̀ tí ma ń dọmọ lárobìnrin òun yẹ́lò wọ́dẹ̀wà rọ̀kík owẹ́ náà a nígbà tó ṣe léyìí ànígbà Muhammad sallallahu alaihi wasallam ó tẹ̀síwájú nípa pé tó bá jẹ́ pé omi títí tọkùnrin yìí òun lọ para lọ borí títí tóbìnrin ọmọ yẹn ọlọ́run ṣe lọ́kùnrin obìnrin yìí وإذا كان مني المرأة مني الرجل قمنا بإذن الله tó bá jẹ́ pé omi tọkùnrin yẹn ló borí ti ti tóbìnrin yóò jẹ ọkùnrin pẹ̀lú yọ̀ndọ̀ náà ṣáàtò ti tóbìnrin yẹn náà ló bí lọ borí ti ti yóò jẹ obìnrin pẹ̀lú yọ̀ndọ̀ náà ọba yẹ̀wúdí ọsọ a tí ń bá gbé sósùnwọ̀n òjíṣẹ́ ọlọ́run bá ní ọ́ bó ṣe lọ yẹn ó kò ní ọ̀dọ̀ àníbí bó ṣe lọ yẹn òjíṣẹ́ ọlọ́run ọba tọ́lọ̀run ránṣáyé ọwá fẹ́ fi ìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ torí pé gbogbo ọ̀rọ̀ tó sọ yẹ̀wúdí yẹn kọ́kọ́ fi rinlẹ̀ náà wípé a òdúró lọ́sọ̀ ó sọ asọ́dánú gbogbo tó sọ ipò sáà ti ṣe mẹ́ gbogbo tó sọ yìí báwọn àníbí ọlọ́mbà tó fi síwájú sí ń sọ náà nù gbogbo tó sọ yìí ọsọ́ pẹ̀lú mọ̀ni ọsọ́ pẹ̀lú àìmọ̀kan ọ̀dẹ̀sọ́ pẹ̀lú fẹnu àwọn gbà ipá àníbí ọlọ́run ọba ni ọ́ àmọ́bẹ̀rẹ̀ sí gbà ipá àníbí ọlọ́run ọba ni àìtẹ̀lé ọwá sọ dẹni tí wọn ò fi ìsìláàmù rinlẹ̀ ni tó bá gbà lódodo pé o eh, wa kú kẹ́ ṣe ẹ́ implement implementation yẹn òun ni ó jẹ́ kẹ́ jẹ́ mùsùlùmí i implement ẹ̀ yẹn nítorí ah, àwọn náà gbá eh, so n kí ah, ọgbà pà níbi wá jíṣẹ́ ọ̀rẹ́ ń tapò wọ́n tapò àti ń ń pẹ̀ wọ́n sọ pé òun ò rí sọ onísọkúsọ wọ́n ń sọ oníwọ́n tẹ̀lé ni sí yẹ̀wúdí yìí fi rinlẹ̀ pà níbi Muhammad jíṣẹ́ ọlọ́run rẹ̀ ó dẹ̀gbà ipé ó papọ̀ mọ́ ogun táwọn tí ń bá bọ̀ kò yàtọ̀ àfáànú wọn tún wá ní àwọn ti kà ń pa àwọn tó ti lọ só ó fi gbogbo fún àníbí àwọn fẹ́ sọ pé níbo ìmọ̀ ah, ah, ó tó ó وما لي وما لي علم بشيء منه حتى أتاني الله به ó ní ìmọ̀ kankan ò sí lọ́wọ́ mi nípa ogun tó béèrè wọn títí tọ́lọ́run ọba fi mọ̀ mí ní tó fi mọ̀ mí yẹn ni mo sọ fún ó ní pé anẹ́bì ní ọmọ yá ń pẹ̀pù anàlọ́háwá ó ní pé anẹ́bì ṣe ẹni tí ma ń sọ fẹ́nu ní tí ẹ bá sọ fún òun ni àníbà Muhammad sọ eléyìí òun náà ni nǹkan tá a fẹ́ lò nínú hadithi yìí ìbéèrè tí Yahudi gan béèrè lọ́wọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ipé à ó dá sọ fún mi níbo làwọn èèyàn wà ní ìjọ tó jẹ́ pé tubaddalu al-ardu ghayra al-ardi was-samawat يوم Ẹ̀rí a níjọ́ tí wọ́n change ilẹ̀ yìí kìí sí ilẹ̀ yìí lálò máa, ilẹ̀ tí àwọn kan búta táwọn kan rà ilẹ̀ táwọn yẹn ń kọ́ nǹkan sí ilẹ̀ táwọn yẹn ti ṣe bàjẹ́ iye táwọn kan ti ń ṣe dáadáa. Tẹ́ ti mísì gbogbo ẹ̀kọ́ ibi tẹ́ ti kó ní burúkú wa ń kìí ṣe bẹ̀ láti dájọ́. Allah subhanahu wa ta'ala á change ilẹ̀ á change sánmà a ti sọ pé ọlọ́run gan sọ pé òun ó fòdì ilẹ̀ sọ́wọ́ báyìí òun ó dẹ̀ fòdì sánmà náà Allahu Akbar títóbi ọlọ́run bá náà ọba tó yẹ pé ó tóbi títóbi ẹ kọjá bẹ́ẹ̀ ẹni ọba tó yẹ pé tí èèyàn bá wo ṣe tóbi tó kò lápèjúwe dìbè nílé pé ọwà sàfijọ ẹ̀ gbogbo tó níyẹn tó tọ́ sí ni ìgbà tí Allah Subhanahu wa ta'ala ń ròyìn ẹ̀rí ibi ìkásẹ̀lé rẹ̀ kùrì sí ìyù rẹ̀ ó ní wọ́sà ẹ́ samawati wal ard wọ́sà kùrì sí ìyù samawati wal ard wọ́sà kùrì sí ìyù ibi ìkásẹ̀lé ọlọ́run ọba ẹ́ wọ́sà kùrì sí ìyù samawati wal ard ó gba gbogbo sánmà tẹ́ bá ju gbogbo sánmà sínú kùrì sí ìyù ọlọ́run ọba ọgbà tẹ́ bá ju ẹ̀rí ilẹ̀lẹ̀ sí ibi kùrìsíyù ọlọ́run ọba ọgbà náà kùrìsíyù ọlọ́run ọba tó gbà yìí wọ́n sọ pé sánmà àti ilẹ̀ ó dà gẹ́gẹ́ nígbà tí ẹ bá mú hálkọ̀ kan sáàpù kan tẹ̀kàn tí sórílẹ̀ dédé bó ti mọ lórílẹ̀ yẹn bí káwà mélòó kan jòkó dédé spéèsì tá a gbà lórílẹ̀ yẹn dédé spéèsì yẹn ni sánmà àti ilẹ̀ gbà ìkásẹ̀lẹ̀ ọlọ́run nìkan ṣoṣo ni arúṣù rẹ̀ orí arúṣù rẹ̀ lọ́lọ́wọ́ bá rẹ̀ lọ́sùn àtàlága sí tó sọ pé arrahman alàlà arṣù sáwà eré sánmà yẹn eré arṣù yẹn ibẹ̀lẹ̀ lọ́sùn àtàlága sí kùrìsí yìí jẹ́ kásẹ̀ lé ọlọ́wọ́ bá lọ́sùn àtàlága tẹ bá ju sánmà àti ilẹ̀ síbẹ̀ bá dígbà tẹ jù fẹ́ kékeré sínú ẹ̀nu ẹ̀rí kí Allah subhanahu wa ta'ala nǹkan tó tó akásẹ̀ ní ìtò ju nǹkan tó fẹ́ mú dání ẹ lọ tó túmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala kìí sí àfijọ ìyàwó ẹ̀dá sí kìnkín yìí bó ṣe tóhun títóbi tó tọ́ sí ni ó dàbí kò lè sí rẹ̀ sí nǹkan tí wọ́n rí tó kọjá sọ́mà àtìlẹ̀ ni Allah subhanahu wa ju sọ́mà àtìlẹ̀ lọ so títóbi fún Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala ó ní wa barazu lillahi جميعا وبا رسول الله الواحد القهار وبا رسول الله الواحد القهار هو يو وتيايا وتيايا لبا الله سبحانه وتعالى ọlọ́ba Allah subhanahu wa ta'ala sọ pé níjọ́ yìí wàtàrọ̀ al-mujrimina yawma'idhin muqarranina fil asfad. wàtàrọ̀ al-mujrimina yawma'idhin muqarranina fil asfad. wá rí àwọn mujrimun gbogbo àwọn kò kí pátá kó sínú ọ̀rọ̀ gbogbo ẹni àwọn mòmìnì náà ni àbínú àwọn mùsùlùmí àjẹ́ láwọn gbọ́ ọlọ́run bá gbọ́ ó wá yàtọ̀ ọlọ́run ọba tí ìyá náà kọ jẹ àwọn kan náà Allah subhanahu wa ta'ala wá ń ròyìn bò ní ó sì ṣẹlẹ̀ sí wọn ó ní è gbogbo ẹni yóò tí bá ń yàtọ̀ ọlọ́run ni ó tóbi ni ẹ jẹ́ ká tún ẹrù wa dì ẹ jẹ́ ká túbá lọ sí karo ní píwàdà ẹ́n òkùnkù níkùn kó nínú ọmọ mọ̀nú a bàbá ṣe lè wó lè ṣètò ìwà wa ẹ̀sìn wa ìgbésẹ̀ wa ọ̀pamọ́ fún Allah ó ti hàn sí wa yẹn ẹ́ ọ hàn sí Allah subhanahu wa ta'ala gbogbo ń tàwà mọ̀ ìpé àwọn ànàbì sìsì ẹjá mọ̀ túbà lọ sọ́dọ̀ náà kárí gbogbo àṣìṣe wa ní tó kéré bẹ́ẹ̀ tí tó bí tí bẹ́ẹ̀ kárí ní tó tóbi kárí ní tó gba ronúpìwàdà kárí ní tààlì tó yẹ ká túbà rẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba kákàbámà kó bà a mùjìrìmún àwọn kòkí wọn ò ní rọ́nà gbà wọn àjọ ọlọ́run ọba àìlòmí ń bẹnu rẹ̀ bẹ̀ àmọ́ ọ̀nà tó dá nínú àwẹ̀ yìí ẹ̀ṣẹ̀ ti kọjá aládá tí ọlọ́run bó fún nínú àwẹ̀ tó gbà ẹlòmí tó jẹ pé inú ọ̀nà tó dá ní pé àwẹ̀ ń gan pọ̀gbá ó ní àà ọlọ́run bá tó láìkì ohun ah, yóò ti áfẹ́ bí paun lẹ́nu ẹ̀ lọ́run yóò a fi àwẹ̀ lẹ́kùn nígbà àbí gbàjọ́ kan kó ma fijọ́ kan kó ma fijọ́ kan sí rẹ̀ ah, ọba ọ̀kan nínú àwọn sọ̀háàbà ó ní ìdí ìmọ́mọ̀ já àwọn ẹjọ́ kan bọ́yọ̀ jẹ ní abómú ni bó fi ọjọ́ ayé rẹ̀ gbà rẹ̀ ọ̀rán ọjọ́ ọmọ ní kó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ kó fi gbà ọ̀rán ọjọ́ ọmọ fún bí táwọn pàtàkì ẹ̀sẹ̀ ń dé àárọ̀ wúwa ká tó bá lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ̀n bá ká mọ̀ pé Allah subhanahu wa ta'ala òun náà ló yẹ ká máa jọ́sìn fún òun ló yẹ ká máa tẹ̀lé káyẹni rẹ ló pè wá gbogbo abúrúta ń ṣe wàláhì kò pé ẹni kọ̀kan wa Allah subhanahu wa ta'ala pé wa tara al-mujrimina yawma'idhin muqarranina fil asfad wa tara al-mujrimina yawma'idhin muqarranina fil ní pé níjọ́ yìí wọ́n máa rí àwọn òkè àwọn tó sáyà kókò nà kí lọ́lọ́run ó ṣe òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ tẹ́lẹ̀ rí inú kùránì ta ló mú kùránì wá fún yín ẹ́ wọ́n wá rí àwọn kòkí yàmọ́lìdì mọ́kọ̀rọ̀ ní wó di ọwọ́ wọn jọ síbì kan báwọn fáwọn fàṣírùn sí sọ́dún yẹn mọ́kọ̀rọ̀ ní ó kó ogun wọn wó di ọwọ́ wọn jọ síbì kan ẹ́ mọ́kọ̀rọ̀ ní ìnàfẹ́ bẹ́ẹ̀ ni wó di ẹsẹ̀ wọn wọ́n wà jẹ́ ẹsẹ̀ wọn jọ wọ́n wà gbé lọ síbi ọ̀run àbáyà náà ọlọ́ọ̀bà lásán àti aláṣọ pé bí wọ́n ṣe dè wọ́n dèkúdè lọ nìyẹn ní ti pé irú ẹyẹ lẹ́yẹ ń sẹ́ súntọ̀ gbogbo wọn wà kó wọn jọ síbi kan náà wọ́n wà dè wọ́n filafad irú ń dè sẹ́tẹ̀sẹ̀kẹ̀ tí wọ́n fi dè wọ́n wọ́n dè wọ́n jọ síbẹ̀ ni bí wọ́n ṣe wá dè àwọn àfá àwọn onímọ̀ kan sọ pé wọ́n di ọwọ́ wọn jẹ́ sí kìkan ni wọ́n dẹ̀ di ẹsẹ̀ wọn mọ́rùn wọn lọ́nà fi sọ pé wàtàrọ̀ al-mujrimina yawma'idhin muqarranina fil asfad wàtàrọ̀ al-mujrimina yawma'idhin muqarranina fil asfad ah, bọ́lọ̀ ṣe wá kó wọn jọ yìí torí pé iṣẹ́ ẹbú wọn jọra wọn wọn ò jọ gbọ́rọ̀ sọ́nà lẹ́nu náà ṣẹ́gun ọjọ́rọ̀ wọn ọjọ́ tẹ̀lá nẹ́bí náà bẹ́ẹ̀ náà ni ọlọ́run sọ pé ó ṣòro lẹ́bí ìnà dọ́là mọ̀ wà àzúwà àjàhùn ọlọ́ọ̀bà lásán àtàlá ní pé a ẹkọ́ àwọn alábòsí jọ ẹkọ́ wọn jọ àti irú wọn àzúwà <laughs> àjàhùn àwọn fọ́n sọ pé yàwó wọn nàzọ̀rọ̀ọ̀hùn àwọn orú wọn àwọn orú wọn tí ó jẹ́ pé àwọn tí a jọ dáràn inú ìlọ́lọ́ sọ pé wáyé ìdánilò fún òzòzò wíjájì Irú ẹyẹlẹyẹ ń sọ́tọ̀ àwọn ẹ̀mí tó jọra wọn lásàkóra wọn jọ́nà lọ́rùn. Kí jọ pé wọ́n mọ̀ fi wọ́n fúnra wọn lọ́rùn sọ torí náà tó bá tó bá mọ lóga ọmọ lóga lóga tó làrọ̀ bí yá ọ̀rọ̀ wo kí ni àwọn mufassirun kí ni wọ́n fẹ́ fi tú kùránì ni dáwọn àwọn onímọ̀ bí wọ́n bá fi tú kùránì òun làwọn náà ṣe tú a ní tú nítorí pé a gbọ́ lóga kìí ti gbogbo kùránì lòdì fi lóga tú torí náà ń kọ́ ọmọ padà sódà mufassirun gẹ́ni tẹ̀fṣírí tọ́bàrí tẹ̀fṣírí ibn Kathir tẹ̀fṣírí sáàjì gbogbo àwọn tàfàṣírí tọ́jẹ́ tàfàṣírí àwọn àfà dáadáa àwọn mọ̀fàṣírún kan bẹ wọ́n kó sáwọn ìròrí kíròrí àwọn kan kó sínú ẹ̀tìzáàlì àwọn kan kó sínú àkídà ṣáàrírọ̀ ó ní lọ sínú àwọn tẹ̀fṣírí yẹn tó ajájú pé onímọ̀ tó bá fẹ́ wọ bẹ̀ ó ní tọ́ wá lọ kìí ṣe bí orú àwọn ọmọ kéwú àwọn tẹ̀fṣírí àwọn àfà àti wọn dúó dáhùn ìbẹ̀nẹjá lọ so a rí ń ta nídìí ta bùkátà sí a rí ń bẹ̀ wọ́n dẹ̀ tún fún agbóṣítọ́ àdúgbò ṣe yẹ wọ́n tún fi tafsiru Qur'an ibn Qur'an wọ́n fi túra wọn so orú àwọn tafsiru yẹn òun ni ẹ jẹ́ kí a lọ wò ọlọ́ba Allah subhanahu wa ta'ala sọ pé وإذا ألقوا منها مكانا ضيقا وإذا ألقوا منها مكانا nígbàtà bá ń náwó jù wọn sínú náà jànnàmà tá ń náwó jù wọn sínú náà makana dáyé kàní Allahu Akbar bí náà ṣe tó náà yóò tó fún wọn náà ọlọ́ni muqarranin wọ́n dé ọwọ́ mọ́rùn wọn ni wọ́n ṣe ní ẹsẹ̀ wọn wọ́n wà kó wọn jọ sójú kan

a máa ń ta fẹ́ sàyọ́ ń bẹ̀ kọ̀tayọ́ pé bọ́lọ̀wọ̀n bá lásán náà tààdá bí ti sàwọn ọmọ mẹ́ni kọlọmọjà bá wọn wọ́ ọlọ́ni sàrọ̀ bí lùhùn ní kẹtọ̀rọ̀ ni wàtá òṣà ojú ahùn tí wọ́n wọ̀ sàrọ́bìlì sàrọ́bìlì yìí ẹ́ jámù lọ jẹ́ fún sirbaal sirbaal ní òun náà ní kápẹ́ níbi kọ̀nís aṣọ tí yàmà wọ̀ sirbaal ó lè jẹ́ sí lè náà ọlọ́ni sàrọ̀bìlì hùn àwọn aṣọ tí wọ́n wọ̀ ọmọ náà lásọ ẹmẹ́ pé ayé ìjọun àwọn ẹlẹ́wọ̀n lásọ tí a máa ń dá fún wọn a màmá nìsìn torí gbogbo àwọn tí a ń gbé wá nìsìn àwọn ẹlẹ́wọ̀n tí ń gba àmì ẹ̀yẹ ń sìn ìyẹn pààyàn wọ́n fi sí ẹ̀rí wọ́n fi sátìmọ́lé wọ́n dẹ̀ sọ pé wọ́n fún lámì ẹ̀yẹ kóhun lọ fáìn jù wọ́n wá dáṣọ gidi fún òun náà wá wọ̀ ẹ̀rí ní kọtọ̀rọ̀ọ̀nì ẹ̀rí láti bí iná ni ẹ̀rí nǹkan tó yọ pé bí àti bí aṣọ bí aṣọ ọrin tó yọ pé ní tètè máa mú ìdí ọlọ́fẹ́ sọ wọ́n síná but in tó tètè in tó láti ẹgbẹ́ tó bá yọ pé aṣọ tọ́mọ náà wọ̀ orú àwọn aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tí wọ́n ṣe látara cotton báyìí ni ọba wọ̀ ìjọ́nà lọ́rùn àjọ́ràn tí wà náà ní pé gbogbo òjò náà tán a ní ìyí tí àwọn ọmọ náà wọ̀ yìí ọlọ́mọjà bá wọn wọ̀ ẹni èyí táwọn ọmọ náà wọ̀ yìí ẹ̀rí ní kọ̀tọ̀rán àwọn wọ̀ láti bí aṣọ rin ni irin ìyẹn ní irin tí tètè máa ń gbaná ni ẹgbà àwọn ọ̀rìn kan bẹ̀dẹ̀ bá fi ń sọ sínú náà báyìí yóò tètè fún ọwọ́ ẹ̀ orú èyí òun làwọn ọmọ náà wọ̀ ọlọ́run bá lábẹ̀ kọjọ jàrí kọ́ sọ́wá kó mẹ́ kìràkìtà wa lílọ bíbọ̀ wa tá ń sáré kí nínú ẹ̀sìn ọlọ́run gbá ń jọsìn fún wa ó fi sọ́wá kó nínú yàná ọlọ́run bá lásán àdájọ́ pé sàrọ̀ bí ìlú hún ní kọ̀tọ̀rọ̀n àwọn ṣà òjú ahùnmùn náà iná ní ọwà gbogbo ojú wọn ààbò tí gbogbo ìjó tútútú Allah subhanahu wa ta'ala ó sàlàyé eléyìí fún wa kálìbà mẹ́bíyà yẹn ti lè tó ẹni afáwa mujahid ẹ̀kùnrẹ́mán Sa'id ibn Jubair Hassan al-Basri Qatada wọ́n ní gbólóhùn tọ́lọ́wọ́n bá sọ yìí ó dàgẹ́ bí gbólóhùn tọ́lọ́run bá sọ́nú suratul mu'minun tọ́lọ́run sọ pé تلفح وجوههم النار وهم فيها كالحون تلفح وجوههم النار وهم فيها كالحون وني هدي a ojú wọn ní iná ni ó bò wọ́n wà wà ń bẹ̀ tí gbogbo ara wọn mọ̀ jóná sọ̀hánàlá ẹwọ bọ́lọ́wọ́n ṣe dì wọ́n wò ní lọ frílẹ̀ ẹwà wo àwọn tí ó tún máa ṣẹlẹ̀ sí wọn àbẹ̀lọ́bà lásánátàlá ìyáná lè púpọ̀ kọ́lọ̀bà kọjọ kó sọ wákó mẹ́ ẹwà rí lábala ibi tí a dé nì ẹ̀rí aníbi sallallahu alaihi wasallam أبي مالك الأشعري تبوا أني قال رسول الله صلى الله عليه وسلم أربع في أمتي من أمر الجاهلية أني إن كمان كم بين nínú ìjọ mi tí ìjọ mi bá ṣe àìmọ̀ kan fi ṣe ọ ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni alifaka ẹ́ bil ahsan pẹ̀lú ẹbí ẹbí mi lọ dájú ẹ́ ìran mi ló rí báyìí ẹ̀ pẹ̀lú ìdílé ẹ̀rì ìran wàtánù fil ansar àti máa bú ìdílé mìíràn kò sí ẹwọ ilẹ̀ Yorùbá ìtọ́hàn sáwà nù ìmí ọmọ ìyàmí kò sí ìran tí ò ní problem lọ́dọ̀ ọ̀ràn kejì tí àwọn tó tàti lókè bá wá sípò wọ́n ni àà ah, gbogbo orin kó yẹnyẹn ló ní problem lọ́dọ̀ wọn wọ́n ni eégún eégún ó ti lébu tí ó ṣe bá ti pè eégún lẹ́ẹ̀mejì ó ti lébu tí ó fi lè tó bá yẹ pé ìjẹ̀bú bá ní àà ah, ìjẹ̀bú àà ah. tó bá yẹ pé àwórì ní àà àwórì àwórì oríṣiríṣi ebu ni wọ́n ti kàfà wòrí táwòrí náà dẹ̀ ń gbọ́ débi pé wọ́n bú àwórí àwórí kan fún mi pé òun èé dìfẹ́ndì ibi tó ń wa níbi tóun náà ti gbà lódòdòdé pé lóòtọ́ ọmọ ń bá ti Kwara ah Ìlọrin ó ti ní èébú tí wọ́n fi tì lọ́rin ṣe bá ní Ìbàdàn tẹ́tí lẹ́bàá dé lọ́rin náà ó ti ní èébú tí wọ́n fi Ìbàdàn ó lè tí wọ́n pè Èkó ó lè tí wọ́n pa Abẹ́òkúta ó lè tí wọ́n pè Ògùn ó lè tí wọ́n pè Ìjẹ̀bú ìyẹn ní àníbi nínú ìjọ mi ẹni tó bá jọ kó bá gbà Islam tó bá tẹ̀lé ohun Muhammad sallallahu alaihi wasallam kó wọn mọ́ wá yẹ ibú fáwọn ìlú káàkiri báhùn á ó ní àìmọ̀kan ni ẹ̀hẹ́ anábì sallallahu alaihi wasallam wọ́n tẹ̀síwájú pé wal istisqa bin nujum àti máa wá omi al-istisqa bin nujum kí wọ́n máa wá omi pẹ̀lú ìràwọ̀ ìràwọ̀ ilé yẹ lónìí ah, ẹ máa rí tí ó jù ẹ lọ gbé kíní síta àbọ́fẹ́ èyí tó yọ lónìí bó ṣe bá sún jù bẹ́ẹ̀ lọ kò ní rọ̀ eléyìí ò ní àìmọ̀kánni àti ìmọ̀ faraya ìmọ̀ ṣe pálapàla lẹ́yìn òkú ìmọ̀ ṣe pálapàla lẹ́yìn òkú yìí anẹ́bí tú nínú rẹ̀ ní kí ẹmọ fọwọ́ gbá ojú kọ́ ma fọ́ yójú kọ́ ma pé gbé ohun o aláàánú ti lọ o kò sí rú ẹrẹ mọ́ o nǹkankan orílẹ̀-èdè àìmọ̀kánni inú àìmọ̀kánni nìyà gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú tí ọ̀kan nínú àwọn sọ̀háàbá ó ní ìkójọ jábìr lọ́dà kógbà dì fi yẹn wá ó ní pé ìkójọ nílé olókú ẹni tó kúkú fún káwà pé kí ká máa jẹun bẹ́ẹ̀ nínú nìyà nínú faraya ló wà nínú ìwùwà tí ò dá lẹ́yìn òkú lọ́wà àwọn nǹkan tí

fún lè kéhùn ipé káwọn ọmọ kí wọ́n máa kọ́ kíní kọ́ máa lo kùránì yìí abẹ́ lọ sí mẹ́tàlásí abẹ́ lọ tẹ́kírẹ́sìn àwọn nǹkan yìí òun ni nǹkan tó lè bókú lẹ́yìn òkú ọwọ́ mẹ́tàlásí sùsùn kílẹ̀ yìí ní dìlíbà omíṣẹ́ àwọn mẹ́tàlásí àwọn pánù kan ní òtò ọwá lọ bá wọn ọlọ́tún kan kí ní ṣe ilẹ̀lẹ̀ mẹ́tàlásí táìsì ní ọba wọn táìsì ẹ̀ gbogbo àwọn nǹkan táwọn èèyàn nídìí àbí tí a fẹ́ fi ṣe lọ́wọ́n ọba yìí ó wà fún wọn ló kọ́ pé ọlọ́run òkú mi bá ń kẹ́ eléyìí àwọn nǹkan tí ó máa ń bókú nìyẹn àmọ́ ìtọ́lọ̀ ní a máa ń ṣe látẹnu àníbà Muhammad sallallahu alaihi wasallam sàhábà wà lórí ẹ̀ ẹ̀yìn wá ń ṣe ẹ̀wà tó ń jẹ tí ilé rẹ̀ ò tó àfijilé olókú ó gbọ́dọ̀ jẹ́kún àwọn ẹ̀yẹn náà ní wọ́n wá jòkó pé ẹmẹ́ta ọmọ ẹ lóhùn àwọn tí ẹni mẹ́ta lóhùn níjò lànẹ́bì lọ jòkó olújòkó tí ó jòkó nílé olókú yẹn àwọn tó ní kọ́ mọ́ 60 something years 63 years lànẹ́bí wà tó fi jáde kó láyé àti dàgbà tó sẹ́yìn ọmọ jẹ òkú ọmọ 40 years Eh, máa jẹ ti 50 ẹ máa jẹ ti 60 náà àwọn ilé yìí ní ewu lànẹ́bí péjọ sílé wọn ewu ní Abubakar Siddiq òun náà lo orú ọdún yìí láyé ń jẹ́ òkú olówó ni ṣé wọ́n jẹ́ òkú ẹ̀ àwọn sọ̀hápà kankan wo lọ́dàn wò rí a ní ẹ̀yìn lẹ́ ń sọ̀sọ̀kú sọ àwọn tí ó sọ pé ẹjá padà sí pìlẹ̀ bẹ́sìn sí rí lánàá bọ́lọ̀ ti tẹ́wọ́ gbà lọ́wọ́ ànẹ́bí tó ti tẹ́wọ́ gbà lọ́wọ́ sọ lọ́wọ́ ti tẹ́wọ́ gbà bẹ́ẹ̀ lọ́wọ́ wa ilé yìí lọ́kàn wa gbogbo ilé ìtẹ́yìn ṣe yìí Islam mú yẹn wa mú wa a pálapàla ni wọ́n ń pè pálapàla dẹ̀ ní kọ̀dá ìjòkó nínú ẹ̀sìn wa Àti ìmá faraya níbi ilé olókú lẹ́yìn òkú. Ẹni wà náà ìhà àtẹni tí sunkún tí ń pàkì mara burúkú tí ń pariwo tó tí ó bá túbá tíwájú kó tó kú تقام يوم القيامة عليها سربال من قطران ودرع من جر من جر من جر آه النبي محمد صلى الله عليه وسلم tó bá díjọ́ gbìn dà alkiyama wọ́n gbòrò ẹni bẹ́ẹ̀ dìde wà ní ha sẹ̀rbáàlì yóò wọ̀ sọ aṣọ tí ó wọ̀ ní kọ̀tọ̀rọ̀n wà dára ẹ́ aṣọ rin ni وجه الشاهد في هذا الحديث مناسبة لتفسير الآية ó ní pé ní tó bá ta nídi níbi ọ̀rọ̀ yìí láti lè tó àyà yẹn yàn òun ní pé aṣọ orin láti inú ná wọ́n wọ̀ fẹ́ nìyẹn àti fi yẹn bẹ nínú sọ́ìlì Muslim Allah subhanahu wa ta'ala ó ní gbogbo ilé ìta ṣe yìí ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب ليجزي الله كل نفس ليجزي الله كل نفس ما كسبت Allah subhanahu wa ta'ala ní pé kálẹ̀ bá àsán gbogbo ẹni kọ̀ọ̀kan lẹ́sàn lórí tó ṣe ẹ̀rì ẹlẹ́sẹ̀ ò ní lọ láì jìyà yíò lẹ́yìn tí ó túbá kó tó kú gẹ́bà níbi ti sọ pé wọ́n lámsẹ́tù kọ́bla mọ̀tíhà obìnrin bá dẹ́rẹ́ ọlọ́wà ní gbogbo ilé ìtàṣe lèyẹ́jìsí àkúlù náfsìn lèyẹ́jìsí Allahu kulla náfsìn ma kasabat kálìbà san gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan lẹ́sànsẹ̀ tí ó ṣe ní torípé alkiyama dáàrù lè jẹ́ záà ẹ̀rì ọlọ́ni yọ́mù díì mẹ́lìkì yọ́mù díì ọlọ́ni ohun lólùkápọ̀ ọjọ́ ẹ̀san ohun ọjọ́ ẹ̀san al-qiyamah yọ́mù díì yọ́mù lìjẹ̀zá ìjọ ẹ̀san ni hábìyì dáàrù láàmìn ó kàrùkú máa ṣe tó wọ́ al-qiyamah ni dáàrù lìjẹ̀zá á sán lẹ́san tó bá ṣe ẹ̀ẹ̀sẹ̀ ẹ̀mẹ̀ ó sèrè ní ẹ̀sàn rí mẹ́ ó sèbí ní ẹ̀sàn rí mẹ́ ọlọ́bà Allah subhanahu ó sọ fún wa ní àyèmí nínú Kùránì pé yẹ́jìdì alẹ́dì àṣà òbí ma yẹ́jìdì alẹ́dì àṣà Allah subhanahu wa ta'ala ó ní yajzi alladhina asa'u bima amilu wa yajzi alladhina ahsanu bil husna ó ní pé ká lè san ẹni ṣe rere ẹni ṣe bí ká san lẹ́san díẹ̀ káwá sẹni lẹ́jọ́ pé kí gbogbo wa náà lè bẹ̀rù ká bá ṣe rere ni

financial kìíní ni gbogbo ìpátákátá kọ̀nà lọ́wọ́ alá ètò tó ti parí ní àtayé lọ́wọ́ bá ti program gbogbo ẹ̀ wara gbogbo tó ṣe yẹn ó ti wà program àti fún ọlẹ́sàn tó ṣe àti rìsọ́ọ̀tì ẹ̀ ó yìí sì fọ́lọ́wọ́ bá lọ́wọ́ pé inna Allaha ọlọ́run bá bá a ṣe wá bá súrà yìí láti bẹ̀rẹ̀ àbá dé parí nító sọ fún wa ní bẹ̀rẹ̀ rẹ̀ òun náà lọ wá fún parẹ́ pé hādhā balāghun eléyìí alkùránì yìí ẹ̀rì alkùránì yìí balagun linnas tí a mú dé ti gbogbo ènìyàn pátánì ẹni bá ti ń sọ ẹni bá ti ń mọ̀ kó ma fi mẹ́lùmí ẹni bá ti mọ̀ kó ma fi mẹ́lùmí balagun linnas nǹkan tí ó dọ́dọ̀ gbogbo àwọn ènìyàn pátánì wàlíyóǹdàrú bí kí wọ́n dẹ̀ máa fi kí wọn ara wọn lọ ẹ̀rí Allah subhanahu wa ta'ala ní bẹ̀rẹ̀ súrọ̀ yìí ó sọ pé alif lam ra kitabun anzalnahu ilayka litukhrijan nasa min adh-dhulumati ila بإذن ربهم ألف لام كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور láti lè kí àwọn èèyàn lọ kúrò níbi ìyà ìyà ọlọ́run ọba láti lè kí wọ́n lọ kúrò níbi iṣẹ́ ẹbú tó lè mú wọn ìyà ọlọ́run ọba

kí wọ́n dẹ̀ tún lè máa ipé dádájú Allah subhanahu wa ta'ala olùjọ́sìn fún ọba kan ṣoṣo ni wàlìyàzàkàrọ̀ ulul albab táwọn onílà káyò tún máa ronú sí ẹ jẹ́ ká ronú sí alkùrán ẹ jẹ́ ká tẹ̀lé tí alkùrán mọ́ fún lórí súrọ̀ yìí tí a parí tó ń jẹ́ súrọ̀tù Ibrahim yìí ni àtàwọn súrọ̀ míì èyí tí ó yọ pé Allah wa ta'ala ó sọ kalẹ̀ sínú al-Qur'an al-Karim ẹ jẹ́ ká máa ká ẹ jẹ́ ká máa ronú sí ẹ jẹ́ ká máa gbọ́ ẹ jẹ́ ká máa ronú sí ẹ jẹ́ kí a gbìyànjú kárí pé òun láti ṣe iṣẹ́ òun náà ni adẹ́ ń lò nínú gbogbo wa ta'ala kọ́lọ̀ jẹ́ kí Kùránì náà ní kó sáǹfàní fún aláyé àti ìyàmù kó kàwà kúnnú ẹni tó yẹ pé yóò máa tẹ̀lé àlùkùránì náà yóò wọ àlìjẹ́nà pẹ̀lú rẹ̀ tó bá jọ gbìdà alkiyama kúkúrá ní ọwọ́ jọ gbìdà alkiyama ṣáàfẹ́ àńláyà lẹ́yìn tó máa ṣìfẹ́ wa lọ́wájú ọlọ́wọ́n bá abẹ́lọ́bà Allah subhanahu بارك الله لنا في الكتاب والسنة ونفعنا وإياكم بما فيهما من الآيات والذكر الحكيم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه وسلم الله خيرا